ẹ rí àánú gbà àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà orin yẹn ní wákàtí àdúrà dídùn ó gbé mi lọ kúò láyé lọ síwájú tẹ bàbá mi kí n sọ gbogbo ẹ̀dùn mi fún un nígbà ìbànújẹ́ àtarò àdúà ni ààbò fọ́kàn mi èmi sì bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tàti mo bá gba àdúà dídùn there is nothing you can do ọsán tó lè ṣe. inú ayé tí a wà yìí ni wọ́n ti ń gbàdúrà. in this world that we are there is why people pray. ẹnikẹ́ni tó ní ògo tó ti wáyé wá lògo. I want to use his glory. yóò gbàdúrà. must pray yóò gbàdúrà. must pray. torí ogun nílé ayé. because this world is full of warfare. mo dẹ̀ ń ṣàlàyé pé. and I have been explaining. universal ogun ayé. the battle of this world is universal in nature. ẹ̀yin ọmọ sẹ́tí ń bẹ lábẹ́ ọ̀gá. you are practicing under your boss. ẹ sin ọ̀gá. serve your boss. bí ìgbà tí ẹ ń sin ọlọ́run. as if you are serving God. kí wọn ó lè sin ẹ̀yin náà lọ́la. for you to be served tomorrow. ẹni ọmọ sẹ́tí ń retí ọjọ́ tó dà máa ṣubú. that he is expecting the day is master will fall. òun náà ò lè dìde o. such an such an apprentice can rise. ẹ̀yin ọ̀gá you must. ẹ tọ́jú ọmọ sẹ́. take care of your apprentice. ohun tẹ́ ń là kọjá tẹ́ ń gbàdúrà sí. what you are going through that makes you pray. bọ́yọ̀ wọ ọmọ sẹ́ ẹyin ni solution maybe wa. maybe the solution is the hand of your apprentice. ẹ wọ ọmọkùnrin ọmọbìnrin yẹn. look at that lady. wọ́n jí mú ni. she was kidnapped. wọ́n dẹ̀ kó lọ lógun and she was taken to another city. ṣùgbọ́n rí pé ọ̀gá òun máa ń lọ tọ́jú ara ẹ̀ nù lé. but she realized that boss really take care of herself. ó wá wọlé níjọ́ kan. and there was a day she monitor her boss. ó rí pé adẹ́tẹ̀ ni. and realized that it's a leper. ó pè wọ́n pé. she called them. ọ̀gá mi tí wọ́n dẹ́tẹ̀ yìí. this is my master that is a leper. bẹ́ẹ̀ ti ń wò wọ́n yìí. as he is. ẹni ó lè tọ́jú wọn bẹ́ẹ̀ there is somebody that can Woli take care of him. israeli. there is a prophet in the land of israel. let him go there. tí wọ́n bá débẹ̀ wọ́n ó gbádùn. on getting there he will make home. and he went there truly. wọ́n and he was made home. ayin ọlọ́run we are glorify God this morning. We praise God this morning. but I am talking about prayer. bọ̀mọ̀ so ẹnikẹ́ni tó wá ayé yìí. whoever that comes to this world. ó ti mọ̀ pé òun gbàdúrà. should know there is a must for him to pray. ayé ni wọ́n ti ń gbàdúrà. because one can only pray here. ogun ayé kì í ṣe ní téèyàn lè yọ̀bọ̀n sí. warfare is not something you can use to attack it only prayer you can use. ogun ayé. warfare kì í ṣe ní téèyàn lè lọ fèsì. not something you can face. baba daddy. tí a bá gbàdúrà fún yín ní sẹ́yìn pé. for you na that. ẹ jẹ́ mọ̀ pé láìdé ní ṣe yín. you know pastor lade is the end of bí ọ wà yìí. do you want to flog where he is. Eh? Uh -huh torí ogun ẹ̀mí lógun ayé. because it's a spiritual battle. àwọn ẹni ẹ̀mí sì ní dá ogun ayé mà. and spiritual ones will recognize the battle of this world. àwọn tó borí ayé wọ́n gbé ayé sínú ẹ̀mí. those that conquer the world they put the war in the spirit. wọ́n wá rìnrìn àjò ayé pẹ̀lú ẹ̀mí. and they are back for the journey of this world with the spirit for them to conquer the world. tọ́ ọ̀ bá ti gbé ayé sínú ẹ̀mí. without putting the war in the spirit. anybody. anybody. ni wọ́n lè mú wálẹ̀ o. they can bring him down. iṣẹ́ tó ń ṣe tó ń rí one thousand. The business you are doing, you are making one thousand. So why is seven seven hundred? And you are now making seven hundred per day. Then wọ́n béèrè pé kí ló fà tó ní ìgbà He says because of the season. Sọ́dọ̀ ìgbà ni budget ẹ wà ní àbọ̀dọ̀ náà. Is that where your budget is or is the end of God? So kàkà kẹ́ni yẹn lọ bá Ọlọ́run lákòókò yẹn. Instead of oh, that person go and meet God that time. A ní bí nǹkan ṣe rí lákòókò yẹn. He be complaining about the state of the nation. Ogun àkókò ni ó pè é. He be thinking it's the battle of time. Kò ní mọ̀ pé ogun ayé ni. Even though it's a warfare. Ẹnìkan sàmì. Somebody is saying amen. Ẹbọra ti ń bá ọ sùn ti bá ọ jí. The spirit that is sleeping and waking up with you. Ti ń da ọ̀dàn rẹ̀ rú. That is scattering your ways. Iná pin yín ní yàrá. Fire separate you this morning. Amen. Amen. Tí n bá ti rán àṣẹ after sending. jẹ́ kí àmì ọ jáde. why sending for authority be saying amen. ẹ jẹ́ àwọ àwọn ogun kan bẹ. let us examine some battles. ó ṣe é cover. you can cover it. àwọn ogun kan bẹ. there are some battles. kò ṣe é cover. you can cover it. àwọn ogun kan bẹ. there are some battles. èyàn lè sakọ lórí ẹ. somebody may be trained over touching it. there are some battles. ọgbà kéèyàn bẹ lọ́n tí torí àfihàn sẹ́sìn ni. because the battle of this grace. masaka ruamada. in the name of Jesus. ó ní. <laughs> E, ọmọbìnrin yẹn ọ̀dà ọjọ́ wedding. that woman chose the day of her wedding. ọdọjọ wedding. the day of her wedding. ọdọjọ wedding. ọjọ́ wedding kù díẹ̀. it remain few days. Hmm. Eh, bẹ́ẹ̀ ni sà orin solomoni. song of solomon. orí kẹjọ. chapter eight. lọ wo ẹsẹ̀ kẹjọ yẹn. verse eight ó dá ọjọ́ ìgbéyàwó. àwa ní arábìnrin kékeré. ó sọ fún gbogbo ẹbí rẹ̀ pé. to the family members. I'm about to marry. mo ti fẹ́ ṣe ìgbéyàwó. mo ti rẹ́ni tó fẹ́ fẹ́ mi. I've seen a man that wants to marry me. mo dẹ̀ ń lọ ilé ọkọ. and I want to get married now. àwọn èèyàn yẹn sì wá. those sort of people came. wọ́n rí i pé ọkùnrin ló fàyìn bí láì dé. they realize that the groom is an handsome man. fine boy rèé. Hmm wọ́n dẹ̀ gbà pa àwọn fọmọ and they accepted to give ọjọ́ òní ká ṣe wedding. when do you want to get married. wọ́n dẹ̀ mọ́jọ́ wedding. and they was chosen. ọjọ́ wọn mọ́jọ́ wedding. that day. kálukú prepare alẹ́ wedding. they started preparing for that day. wọ́n fẹ́ lọ bí wedding. that she's about to get married. nígbò wedding kù ọjọ́ mẹ́ta. when is three days. ọba pè gbogbo family lọ. she call her entire family members. ń bá aṣọ. and she remove her clothes. wọ́n ní kí ló tó fi ń bọ́ aṣọ. she said why are you naked. ó ní mo fẹ́ kẹ́ ẹ̀ mú ogun tí mo dìda sọ́ọ̀bù. she said I want you to know the battle that I been covering with my clothes but reveal myself. wọ́n ní kí lóògùn náà. she said which battle is that. ọba lòun ò lè sí. she said she have no breast. kò ní kò ní ọyàn. she have no breast ìbò ni solomoni orí kẹjọ ẹsẹ̀ kẹjọ ni. a ní arábìnrin kékeré kan. àwa arábìnrin kékeré kan. òun kò sì ní ọmú. kò lọ mú. kí láà ṣe fún arábìnrin náà. kí láà ṣe fún náà. lọ́jọ́ tá a bá fẹ́. lọ́jọ́ tá a bá fẹ́ fẹ́. wọ́n sì ti mọ́jọ́ wedding. àwọn aráàlú òdì kejì ń bọ̀. people from the other city are coming. kí láà ṣe fún un. What shall we Lord do for wedding. our sister on the day she is spoken for? That's òfin ní tú. For her secret not to be revealed. Ìbéèrè ni o. It's a question. Ìyẹn ni ogun téèyàn bò láṣìírí. That is bad someone cover. Tí ó bòyàn láṣìírí. But reveal the person's secret. Mo gbàdúrà. I pray. Ọfà ẹ̀sín lára rẹ. Arrow of disgrace in your body. Ẹ máa wo àwọn tí ń sàmẹ́. Look at amen sayers. Ọba iná jáde láàárọ̀. Amen. Amen ọjẹjà mẹ́rin ọmọ le. let your image be thunderous. wo genesis yẹn. genesis. ìwọ náà wo ọkùnrin yẹn. look at that man. ẹni ọlọ́run fẹ́ràn. he that God love. ọlọ́run pamọ́. God preserve. wo orí kẹsàn-án yẹn. chapter nine. ẹni ọlọ́run pamọ́. he that God preserve. ẹni ọlọ́run tọ́jú. God spares life. Wo twenty one yẹn. verse twenty one. ọdún tí Noah dénú ayé padà. the year Noah came out. oko. eventually to family. gbogbo èrè oko tó yẹ kí gbogbo ayé tó ti parun ó rí. Hmm. ó sì wá sọ́dọ̀ Noah nìkan ó sì mú ọmú. nígbà òkèrè tán lọ́ba lọ mọ ògógóró. he went ahead he drank wine. ló mọ ògógóró ló yó bínà. and he was drunk. nígbà òmò ògógóró tó yó bínà. when he became drunk. Eh, lọ́mọ rẹ̀ bá rí. his son saw him. ọba ní ẹ̀yin ẹ̀gbẹ́ wa wò. he called his brother come and take a look at our brother. àtọ́lọ́ gògóró ń dádì. so that is a drunkard. dádì mo gògóró yó. daddy is drunk. ibi tí ìtàn ayé inú àbàjẹ́ sínú. and he met his waterloo there ọ bẹ̀rẹ̀ dáadáa o. he started quite well. ṣùgbọ́n inú ògógóró lọ parí ayé ẹ̀ sí. but he ended it with dry gin. bóyá wọ́n ta lọ́fà yẹn láti ilé wọn. maybe they shortened that arrow from his house. kò wá rántí gbàdúrà débẹ̀. and it escaped his mind to pray about it. ọfà tí wo ò fi yè sí. the arrow you are not thinking about. ti bẹ lára rẹ. that is your body tó fẹ́ that wants to do a negative work. ẹ̀wẹ̀ ni ó sàmì. look at him and say yes. ọba iná jáde náà. amen. amen. <laughs> ìwé mátì orí kẹjọ ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n ṣé ẹ rí àwọn tó bí wèrè yẹn those that gave birth to that man wọ́n máa mú wọn dọ̀gbọ́n mu pamọ́ pé ká yọmọ bá àmàpọ̀ ya wèrè. they used to hide it for people not to know that it's man bá dè mọ́nu yàrá and they chain him in the ajá chain and you break the chain. ti já chain nínú yàrá after breaking it yóò bọ̀ sí sitting room the room wọ́n tún dè mọ́lẹ̀ they will chain again ajá chain nbẹ̀ they will break it there á bọ́ síta and go outside lọ níta he will not be walking around bí ṣe ń lọ yẹn as he is á gbogbo aṣọ tó wà lára rẹ̀ he will render himself naked wà ní òwò ọmọlúwàbí he will be naked á wá rìn ní òòlà ìlú kọjá and he will be passing by with á wá lọ jókòó sórí sàré and di alẹ́ in the evening yóò padà bọ̀ wálé will go back home wèrè ara gádàrà ogun adójútì ni. the battle of this. màmá kan bí ọmọkùnrin kan ṣoṣo. the woman gave birth to just three baby child. ó ọmọbìnrin mẹ́ta. and three females. nínú ọmọbìnrin mẹ́ta. out of the three of them. ọmọbìnrin kan kú. one died. ọmọkùnrin kan ṣoṣo tó wá ní. the only male child here. onáà tó wá fún yàn lóyún. he impregnated someone. ó fóbìnrin kan lóyún. he impregnated a lady. màmá yẹn wá ní kó lọ sí school of aviation. and that woman asked him to go to school of aviation. pé kó lọ ní America. and to study in America. láyé john ti America dùn gan. when America was so big. tọ́jà pé tẹ́nìkan bẹ́ẹ̀ lu America. the brother travels to America as a man. ọlọ́run that person is living in paradise. Hmm. America. He traveled to America. School of aviation. The school of aviation. All the law school yẹn. He went to the school. All the ti final year the final year. Ọdọ graduation rẹ̀. The day of his graduation. All the yà fọ́mọ́ra rẹ̀ He tore his clothes. All the year, And he became insane fẹ́ mọ̀ kó nìkan ìyá rẹ̀ ni. you know he happens to be the only male child of his father. ìyá rẹ̀ sì ń retí pé Buhari láti Amẹ́ríkà. and she was expecting him to come back from America. wọ́n dẹ̀ pé ìyáálé pé and the woman was called. ọmọ yín ní ti ní kòló mẹ́ta o. your child is presently having insanity. ó ti ya wòlé Amẹ́ríkà o. he is insane in America. ìyá dẹ̀ sùn. and that woman slept. kò dẹ̀ jí mọ́. and died. ní lawansin lẹ́kọ̀ọ́. at lawansin Lagos. ẹ má gbàgbé pé mo lóun náà bímọ abẹ́rẹ́ kan lẹ̀ she gave ọmọbìnrin kan náà ọmọ yẹn náà ní ọkọ ní apọ́ngbọ̀n Now, she got married at bank. working in a bank. Ọjọ́ tí ọmọbìnrin yẹn náà bí ọmọbìnrin kan, bí ọmọkùnrin, òun náà sì ya wèrè. She became mad. bí ọ̀tá la pè? We are talking about enemies. bí ọ̀la àná? Enemies are merciless. Mo gbàdúrà. I pray. Gbogbo ẹni tí ọ̀la àná. Whoever is merciless tó dìde sí ọ. that is waging war against you. láti bá ọ jagun. to fight with you. lórúkọ jésù. in the name of jesus. ọlọ́run máa wéèsì wọn. may God wéèsì them. amen. amen. Masaka Tali Ruama. In the name of Jesus. Pastor ọ̀rẹ́ mi kú. A pastor friend of mine died. Wọ́n wá gbé òkú rẹ̀. And they carry his corpse. Àwa ń gbé òkú bọ̀ wá sí Ìkirè. We were taking it to Ìkirè. Ìkirè ń bì. Ìkirè over there. Láti wá sin òkú ẹ̀. To bury him there. Mo wá park. I parked bàtà wa dé ìkirè. on getting to ìkirè. bọ́ káwọ́ gbéra báyìí. I was folding my hands. ní ti ẹ̀mí mímọ́. as touching holy spirit. ọlẹ́mí mímọ́. he had holy spirit ní ti ọ̀rọ̀ ọlọ́run when it comes to the word of God ọlọ́rọ̀ ọlọ́run it was so good ní ti àdúrà when it comes to prayer ó lè gbàdúrà He was prayerful ṣùgbọ́n kọ̀ọ̀rán ti gbàdúrà lọ bí ogun lé wọn. it escaped his mind to pray about his family battle. ẹnìkan gbọ́wọ́ sókè sá. somebody should raise his hand kéde bi tí ohùn rẹ dé. shout aloud. wọ́n mọ̀ ò ní gbà o. I know you won't pray. kéésè wọn náà lọ fẹ́ gbà o. it's not as if they want to pray. àwọn ará bí ni o. this is the work of this people. ẹ now shout. ogun ilé wa tí kì í fàyè fọ́mọ ológo láti lògo. the battle of my house and house and no glorious one to use their glory. jáde nínú ayé mi náà. how about your this morning. ọyọyọyọyọ jáde jáde jáde jáde ogunlé wa jáde jáde láyé mi jáde ogun ilé wa jáde jáde jáde jáde jáde yes jáde jáde jáde.

a wá gbé òkú dé Ikire. and we took his corpse to Ikire. a wá fẹ́ sin òkú. we wanted to bury him. ìyàwó rẹ̀ ní oyún oṣù mẹ́jọ nínú. his wife was eight months pregnant. ìyàwó rẹ̀ ń sọkún ìyàwó rẹ̀ ò sọkún. she didn't cry. ẹ kàn láàgùn. she was just sweating. pastor friend mi kan wá fọ ọtọ mi pé ẹ wo ìyàwó rẹ̀. take a look at his wife. kò sọkún láàgùn. she is not crying she is just sweating. mo ní tí ń ṣe yẹn I said what is happening now is more than tears mo ní bó ṣe ti ń làágùn. and she is sweating. mo ló tan ten ẹ̀kún. I say it's in ten folds of tears. wo behold. gbogbo ẹni tí ń fi òógùn gbomi lójú ẹ. whoever is using tears to cause you to cry. tó ní bọ́wọ́ rẹ bá tiẹ̀ fẹ́ tẹ̀ntọ́ fẹ́ gbà. you are about to get what you want to receive. fáwọn máa jí ọ làágùn. that they will make you to sweat for it. bọ́ ọ bá sàmẹ́. if you are able to say amen. ikú máa mú wọn. they will. amen. in the name of Jesus kìí ṣe pé ikú rẹ̀ ní dùn mí o. it's not that it's death bí o ṣe wípé ọdún mẹ́rin làwọn fámìlì ìyàwó fi báyàwó jà páwọn ọgbà kan fẹ́. the family of his wife fought for four years that they don't want to marry their daughter. kí làwọn fámìlì yẹn fẹ́ wí báyìí. now what are they going to say now. ẹ kí ni wọ́n wí. they will say wọ́n á ní kò wá tán di àrùn. they will say serve you right. ẹ gbọ́wọ́ méjèèjì. lift up your two hands. tó tó gba àdúrà ilé. are you ready to say this prayer. tó gbà. are you ready to pray it. gbogbo ogun tó fẹ́ fún ọ̀tá lọ́rọ̀ sọ lórí mi. everybody that want to give enemy say over me. Hey. wà á máa mìíràn. you be shaking your body. jáde lára mi. come out of me. jáde lára mi. leave my life. jáde jáde jáde jáde jáde ogun ìwéfún ọ̀tá lọ́rọ̀ sọ lórí mi jáde láyé mi jáde jáde jáde jáde jáde jáde jáde oya jáde jáde jáde jáde jáde awo jáde jáde lónìí láyé mi oya ogun jáde jáde jáde jáde jáde àṣẹ ni oya jáde jáde jáde jáde jáde jáde jáde yes yes yes jáde jáde wọgọ wọgọ padà jáde jáde jáde láyé wọjà jáde jáde jáde jáde jáde jáde. Jókòó, have your seat. Kò sọ kán she didn't hmm. cry. mo tí ń sun yẹn jẹ kán lọ o. I said what she's doing is more than tears. sẹ́ni ṣe ń làágùn yẹn. as she was sweating. wọ́n wá fẹ́ sin sínú igbó. they wanted to bury him in the bush. wọ́n wá yẹ igbó báyìí wọ́n yẹ igbó báyìí. and it was clear. mo wá rí òkìtì kan níbi igbó yẹn. I said something there. orí sàárè kan tó ti pẹ́ like a grave. ẹgbẹ́kẹgbẹ́ lọ́hùn. mo wá ní. I said. ta ni ó wà níbi sàárè yìí. Who did they bury there? Wọ́n ní bàbá bàbá rẹ̀. I was told it was his grandfather. Pé bàbá bàbá rẹ̀ ló lẹ̀. His grandfather bought this land. Bàbá bàbá rẹ̀ wá fẹ́ kọ́. And he wanted to build house on it. Ọjọ́ tí bàbá bàbá rẹ̀ wá bí ọmọkùnrin láyé. The day his grandfather gave birth to me, child. Ọjọ́ yẹn ni bàbá bàbá rẹ̀ kú. It was that day he died. Ibẹ̀ ni wọ́n sin òkú bàbá bàbá rẹ̀. And he was buried there. Ta ni òkì kí ni òkìtì yìí? what is the meaning? ṣé yẹ̀pẹ̀ tí wọ́n lókù ni wọ́n níbi tí wọ́n sin bàbá rẹ̀ sí he said his father was buried there. wọ́n ní bàbá tiẹ̀ náà. he said his father ọjọ́ tíyàwó rẹ̀ bí òun tó jẹ́ ọkùnrin ọjọ́ yẹn bàbá rẹ̀ kú. ìyàwó tí ń làágùn ìkí lọ ṣẹlẹ̀. this woman that is sweating what happened to her. wọ́n ló ti bí ọmọbìnrin mẹ́ta. they say she has given up to three women. the day. òun na múra she's getting sex. láti bí ọmọ kẹrin. to give birth to the fourth child. wọ́n wá lọ sí Atlanta. and they went for a. Uh, a uh, wọ́n wá uh, sọ fún pé ọmọ kẹrin ti ń bẹ nínú rí ọkùnrin ni. ọjọ́ tó gbọ́ pé ọkùnrin ní ń bẹ nínú ìyàwó òun. ó wá lórí òkè akíkẹ́mi ọ̀dọ̀ gbàdúrà. ń wá ń bọ̀ òun travel. he was coming back. ó wá l'accident o. then he had an accident and he died. ìyẹn ni pé. that means. ọjọ́ kọjọ́ tí wọ́n bá ti bí ọkùnrin nílé wọn ni wọ́n ó kú that whenever they give it to a male over there, they will die. Wọ́n wá ń sin òkú During his burial, said be òkú he was buried beside bàbá his father. Wọ́n sin òkú bàbá His father was buried beside his grandfather bàbá bàbá rẹ̀ ra lẹ̀ kọ̀kọ́ bàbá rí ọ̀ra lẹ̀ o náà wòlíì nẹ̀kọ̀ ra lẹ̀ ṣùgbọ́n òkú wọn sùn tira wọn. sẹ́ẹ̀rí bíyàwó yẹn ṣe ń sunkún bí ṣe ń làágùn yẹn ọmọ tí ń bẹ nínú ẹ̀ sì kú mọ́ nínú. gbọ́wọ́ méjèèjì sókè. lift up your two hands ẹ pariwo sà. shout aloud sà. ẹ̀mí mímọ́ iṣẹ́ yá. holy spirit sábà ti wọ̀. ibi tí ogun ti máa ń dá wọn dúró nínú. the river battle do stagnate them by generation. mú mi tayọ láàárọ̀. let me explain. ẹ̀mí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí. medalhão, bom medalhão, bom medalhão, bom medalhão, bom medalhão, bom medalhão. É meu, é meu, é meu, bom medalhão, bom medalhão, bom medalhão, bom Ei, é meu, enxerga o homem, tem que o o

jókòó. have your seat. ẹ ti gbàdúrà yẹn. you haven't prayed. ṣé ẹ fẹ́ sọ pé kò mọ lọ́hùn. do you want to tell me he didn't know God. ṣé ẹ fẹ́ sọ pé kò ní pè. you want to say he had no calling. ṣé ẹ fẹ́ sọ pé kò lẹ́mìí mímọ́. you want to say he had no holy spirit. ta ló lè sọ tó mú kí irú ikú wọn wáyé. who can tell me the reason why he died in such a way. tó fi kú bí ìran rẹ̀ ti for him to die like his predecessors. ta ló lè sọ mi. who can answer me. kí ló fà. what happened ègún àjogúnbá torí kò ṣe feasibility study. because he failed to do feasibility study. pé kí ni máa ń ṣẹlẹ̀ nílé wa. what is happening in household. you don't just pray. o kàn gbọ́dọ̀ máa gbàdúrà ṣáà. ibi tí mo ti lọ́kọ̀ọ́ my husband out. kí ni sáwọn obìnrin tó máa rí what is happening to women that get married there. ohun tó fẹ́ jà tó fẹ́ bájà tó fẹ́ borí nù. that is what he wants to fight and overcome. ilé wa. my household. kí ni ọkùnrin bẹ́ẹ̀. what is happening to male children over there. masakada yali maru akaba má gbàgbé. here is a mind. the battle of love started from the womb. bẹ̀rẹ̀ láti inú oyún ogun ayé bẹ̀rẹ̀ láti inú oyún. yes. makavaruama ọkùnrin tó fọ́jú nínú ìyá rẹ̀ Jòhánù orí ẹsẹ̀ kẹsàn-án. the man that was blindfolded right from his mother. tó fọ́jú láti inú ìyá rẹ̀ wá. that was blindfolded right wo ló tell me the sin he committed. gbọ́wọ́ méjèèjì sókè. lift up your hands mi ò ní gbà kókó la ọ̀rẹ́ tọ́ra yẹn lọ ní. I won't take your time this morning because we have to pray God very soon. ogun tí mo fi jọ wọ́n nílé wa. The battle I took after them in my household. Hey. sórí eléyìí mo mọ̀ pé ní gbà. I know you won't pray. mo mọ̀ pé ọmọ rọra gbà ni. I know you pray it. o lè jump everything o. You can jump everything. ṣùgbọ́n. But. wọ́n ì jump ègún sá. You can't jump wọ́n máa ń bàjà láti gbúlẹ̀. You have to fight to prevail by it. Mósè rò pé toró ti rọ lọ́hùn. Moses thought because he saw God. Ó ti jump ègún. They have jumped the course. Ó kú sí etí bèbè ilẹ̀ lérí. He died when he was close to the promised land. Pé o jẹ́ àlùfáà. But the fact that you a pastor. Ìyẹn ò sọ pé ó ti régùn kọjá. It doesn't mean you've conquered the course. Wa ke! You have to shout ìwọ ogun tí mo fi jọ wọ́n. the battle I two after them. nílé bàbá mi. in my father's house. kí ló ń ṣe lára mi. what are you doing my body. kí ló ń ṣe lára mi. what are you doing my life. kí ló ń ṣe lára mi. what are you doing my body. jáde. ọ̀yọ̀yọ̀. nílé bàbá mi kí ló ń ṣe lára mi. jáde jáde jáde jáde jáde jáde ògo ògo ògo nílé bàbá mi jáde jáde jáde ó yá jáde jáde mílẹ̀ jáde. jáde jáde jáde jáde lára mi ó já lánà jáde jáde jáde ogun ogun jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ogun jáde jáde jáde jáde jáde jáde jáde. dáadáa mi dáadáa mi jáde jáde jésù olúwa wa jókòó orí àdúrà yẹn ni mo wà. I'm still on the same prayer point. gbọ́njá máa fira wa níyè. pásítọ̀ kan. a pastor. bàbá rẹ̀ pè jókòó pé. his father called him. kò yẹ kó ọlọ́run lóhùn. he said to him you suppose not to answer God. ọlọ́run pè ọ́. when God called you. ó ní kí ló dé. he said what happened. ó ní torí wọn ìríran lọ́wọ́ níran wa. he said because they don't obtain help in our generation. ó wá pé. and he asked his father kí ló dé tí wọn fi ríran lọ́wọ́. why is it that the issue of birth of tele. ó lè ṣe kó rí pé ìyàwó tó bímọ àkọ́kọ́ fún mi kọ́ ló ń wà he said you can say that the first one that gave birth to a child for me is not in house. ọmọ máa ń lọ nílé wa. because they do leave. ìyàwó mi la máa ń padà fẹ́. who later marry another woman. pastor yẹn wá pinnu pé. the pastor made a decision. ìyàwó òun ò lọ. he decided never to send her his wife. it is the source of the battle of the house. oṣù kẹfà lóyún mi ìléyàwó after six months he impregnated her to nullify the cause. yàwó yẹn ọmọ mẹ́ta. and she gave her the three children. yàwó yẹn padà kú. and eventually she died. ó ti padà fẹ́ yàwó mi last year. he remarried last year. ogún repeat ara rẹ̀ àbí ó rìpíìtì ara rẹ̀. yes sir. wọ́n á yí wo mẹ́sà wọ́n máa ń bàjà. you have to fight with it. revelation yẹn. Revelation. ó ní wọn ò sì fẹ́ràn ẹ̀mí ara wọn títí dé ojú ikú. Uh, wọn à fẹ́ràn ẹ̀mí ara wọn títí dojú ikú. ṣé bí a ṣe gbé yìí ló yẹ káwọn ọmọ wa ó tún gbé. the way we live is this how our children supposed to live. bàbá mi jìyà màmá mi jìyà gidi gan-an kò yẹ kéèmì ọmọ ó tó jẹ. ṣé ẹ ti are you ready. àkàdà yá màrú àdàlí àkàpà wàá fò dìde wàá pariwo. you have to jump up and shout. Ogun tí máa ń ja àwọn ọmọkùnrin ilé wa. The value is mandated for me to know. God. O lè ja èmi. You cannot wait till against me. Jáde lára mi.

Got it jáde jáde ogun ogun ogun ogun jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ogun ọmọdébìnrin yíyá yàrá mi jáde jáde jáde jáde ogun. Jésù Olúwa wa sọ̀ǹgbà àwẹ̀ ni ẹnu rẹ̀ ìgbẹ́ furu ni ẹ jókòó have your seat. torí ọmọkùnrin kan pè mí ó wà ní London. he ma call me in London. orí igi tó ní èso. he saw a tree full of fruits. èso pọ̀ lórí igi lójú oorun. fruits were many there. ó wá gbòógì lọ já èso. and he climbed the tree to pluck those fruits mo rí èèyàn méjì tó ní in tó similar sí tí mo sọ. I saw two people that have similar case as we were praying. Màá sọ ìran méjèèjì tí mo rí. I will say it openly. Ọwá fẹ́ já èso. He wanted to pluck the fruit. Ọwá rí ejò lórí èso. And he saw his snake on the tree. Ọwá ké. He shouted. Ọwá bẹ́ látòrí. And jumped down. Bàtí ọbẹ̀ látòrí igi tó ké wálẹ̀. When he jumped down. Ó sì bẹ́ látòrí bẹ́ẹ̀dì sílẹ̀ lẹ̀ and from his burial further. lójú ayé. in real life. lọ́sàn-án gangan. mo rí àwọn tí ejò lé bọ́ lórí igi eléso. there are some people that were chased down by his day on a tree that have there are two several people online. and the reason why i'm talking about it. ìyẹn lọ bẹ́ẹ̀ sà. that's the size sir. àwọn kan bẹ níbí. there are some people here. ejò bù wọ́n jẹ. they were beaten by a snake. lójú oorun. Why dreaming. wọ́n rí ojú ibi tí ejò ti bù wọ́n jẹ yẹn lára wọn. they saw trace of it in their body. nígbà tí ilẹ̀ mọ́. when they woke up. àwọn mẹ́fà ń bẹ lọ́nline. six people online. ẹnìkan ń bẹ láàrin àwọn tá a jọ dúró yìí. somebody is here. nawọ́ rẹ sókè. raise up your hand for recognition. sẹ́yìn ni. are you the one. ó bù yín jẹ lọ́wọ́. you were beaten by his name. ẹ wá bá ojú hmm. ibi tó ti bù yín jẹ yẹn lójú ọwọ́ yín nígbà tí ilẹ̀ mọ́. àwọn mẹ́rin wà online bẹ́ẹ̀. four people are online like that. Masa Kadali Kapa. In the name of Jesus. Ẹ̀ẹ̀mejìlá gbàdúrà yẹn. We are going to say this prayer twice. Ẹ dìde nlẹ̀. Be on your feet. Ẹ ké. Shout aloud. Ejò ayé tó bù mí sán. The evil spirit that beats me. Tó mú kí ayé mi ó dúró. That makes my life stagnant. Àtẹ̀jù àtorú ejò. Don't take an advantage Iná gbé jáde lára mi. àjẹjù àtúnrẹ lára tèmi iná lọ gbẹdẹrẹ gbẹdẹrẹ iná iná iná gbẹdẹrẹ gbẹdẹrẹ gbẹdẹrẹ gbẹdẹrẹ gbẹdẹrẹ iná iná iná gbẹdẹrẹ jáde gbé jáde gbé jáde gbé jáde àtẹjù àtọ lára mi ìlọdúnwọ iná o iná o iná o iná o gbé jáde gbé jáde gbé jáde gbé jáde iná iná iná gbé jáde lóyá iná gbé jáde àtẹjù àtọ lára mi iná o iná o iná o gbé jáde gbé jáde gbé jáde gbé jáde iná o iná o know, he know. Hey, daddy, hey, daddy, hey, daddy. He know, he know, he know. Hey, daddy, hey, daddy, he know. Oh yeah, hey, daddy, hey. Olúwa wa. Ẹ eh, màmá màmá yẹn dà ẹ súnmọ́ mi díẹ̀. Sẹ́ẹ̀rí àwọn mẹ́rin tó kù wọ́n máa dẹ́tífáì ara wọn four people are not in the prayer àdúrà after giving the second prayer point. mo ń kó lórí ibẹ̀ yẹn. ibi tí mò ń wọ ọlọ́pọ̀. that's not my destination. kò sí àkókò. there is no time to waste. láti waste. there is no time to waste. yín sókè. lift up your hands. ẹ ké. shout. ẹ shout aloud. ẹ shout aloud. iṣẹ́ tí wọ́n dá ìgbà àtàkókò fún mi. the work that have appointed time. ṣùgbọ́n ẹ gbàdúrà. but pray ejò ayé lára. The evil snake in my body. Atejo Àtejò àtorú ejò. Hold the snake at the bend of the snake. Iná gbé jáde. Wọ́n yẹ sẹ́yìn níta.

Daddy, daddy, daddy, daddy, Oh, oh, oh, oh, oh, jáde padà jáde padà jáde háò jáde lóde ọjà jáde jáde jáde jáde orú ètò orú.

ẹnìkan wà nínú àwọn tí bẹ online. someone among those online. tí ejò yẹn bùjẹ bẹ́ẹ̀. the person was bitten by. tó ní egbò àdá àjẹná. and it was also evil. lára ẹ jẹ́ ọ identify ara ẹ. but the person identify you as. wọ́n bọ̀ ẹ súnmọ́ mi màmá. wọ́n bọ̀ ẹ súnmọ́ mi màmá. bomi sínú bọ́kẹ̀tì fún mi. tó bá ṣe ẹran tó ń kọ́ lókè. wọ́n iyọ̀ díẹ̀ sí wa mo ń ṣiṣẹ́ lórí ejò. màsá kàyárùá màdálì kìyà orú ejò lára rẹ̀. ọlọ́run àwọn àpọ́stélì mọ̀ràn iná sí àgọ́ yìí. akarua masada yamarukeda eduge yemeseli ada yamaruka pa yamasada akarua mada yamaru egege ya oró lara rẹ mo tì jáde. Yes. lórúkọ Jésù ọyà pọ̀ jáde. iná ru àmàsádà yakapa oró lára rẹ mo ti jáde lórúkọ Jésù ó yà pọ̀ jáde. Amen. Amen. orú ejò lára rẹ ya yà márùá kà párùá mà ya márùá dá yà márùá dá mo ti jáde àmín ọyà pọ̀ jáde àmín. jáde lára ọyà máa pọ̀ jáde àmín ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ jáde mímì ọyà pọ̀ madali mímì ọyà ẹnu èmi yẹn mo sọ tẹ́lẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń bẹ ní online tí ejò sán lójú oorun tó dogun sára yín lójú ayé iná kàparu àmàsádà yá kàpà iná gbé jáde lára yín ẹ gbé òróró ká ẹ mú o iná ó gbé jáde lára yín iná ó gbé jáde lára iná ó gbé jáde lára rẹ iná ó gbé jáde lára rẹ ẹgbẹ́ ọwọ́ yókè ẹnìkan bẹ ní online yìí wọ́n nà lójú oorun ojú àpá nínà síyàn lára rẹ̀ lójú ayé wọ́n nà. The person was flogged. Wọ́n nà. The person was flogged. Lójú oorun. While dreaming. Ojú àpá. And his scar. Pé wọ́n na òun. Of the father was flogged. Ibẹ̀ lára rẹ̀. He still in the Nígbà tó jí lójú ayé. Ẹjọ́ identify ara ẹ̀. Let the person I am not yet to joke. Ẹ gbọ́wọ́ méjèèjì sókè. Lift up your two hands. Ẹ pariwo. Ẹ shout. Àmì tí ń bẹ lára àmì tí wọ́n yìí ràn lọ́wọ́. The mark of no help in my body. Ọya jáde lára mi. No mark of my body. Màtáyà ní màrú àtàmà. Ekeda yani marua kapa yamasa. Àmì tí ń bẹ lára mi. Tí wọ́n ìrìn lọ́wọ́. Jáde lára mi. Thank you. jáde jáde jáde jáde jáde jáde. Amen. Amen. Amen. Amen. Amen. Oh, oh, oh, oh. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Daddy, daddy, daddy, daddy, daddy, daddy, daddy, daddy, daddy. Yes, Olúwa wa. Amen ẹni yẹn kó bu iyọ̀ sínú omi lálẹ́. in the evening the person should put salt in the water. psalm ninety one. and read psalm ninety one. mi ní kálẹ̀ méjì o. I will not say it twice. psalm one one four. psalm one one four. psalm eighteen. psalm eighteen. psalm sixty eight. psalm sixty eight. àti psalm two. and psalm two. Psalm 91, Psalm 91, 114, 114 18, Psalm 18, 68, 68 àti Psalm 2. And Psalm 2. O ní kọ́ kà yẹn láàárọ̀ kùtù. You read it very early in the morning. Kọ́ lọ wẹ̀ padà. And use it to shower. Kọ́ lọ wẹ̀ padà. Use the bath. Ẹ sowọ́pọ̀ mọ́ra wọn. Join your hands together bí ẹ ti ń gbàdúrà lọ́wọ́. while you were praying. ẹ̀mí mímọ́ sọ fún mi pé. holy spirit told me. eégún lé ẹnìkan kì lójú oorun. a masquerade was pursuing someone while dreaming. wọ́n máa ń bọ eégún nílé wọn. they used to worship masquerade in the minister household. wọ́n wá jíṣẹ́ fún pé bí ọ̀nà bá máa là fún. and the person was told if the person will we paid. ọlọ bọ eégún lé wọn. person go ahead and worship the masquerade of his household. tí ó bá rọ́nà lọ he wants to have his way. wọ́n wá jíṣẹ́ fún pé. the person was told. kọ́ lọ bọ eégún ilé wọn. it is mandatory for him to worship the masquerade of the family. kẹ́ni ìyàn identify rẹ the person should identify him herself. kí n lè sọ ìgbésẹ̀ kọ́kàn tí ó gbé. for me to tell him the step to take. bọ́ bá lọ bọ eégún. kọ́ lọ ká kò lè pọ́dún mẹ́rin máa láyé. before four years he would Ẹ sowọ́pọ̀. Join your hands together. Ẹ kígbe Jésù. Shout the name of Jesus. Ẹ̀mí mímọ́. Holy spirit. Májẹ̀mú tí ń pín èmi àti olóore níyà. Covenant separating me and my manufacturer. Olúwa fi iná bàjẹ́ láàárọ̀. Olúwa use fire to destroy this morning. Kí ni mo ní o ṣe? Use fire to destroy it. Wàá máa mi ọwọ́ yẹn. You will be shaking your head. Májẹ̀mú wo ni tú èmi àti olóore? We covenant separating me and my manufacturer. Iná bà májẹ̀mú yẹn jẹ́. wa ẹ jẹ́ ó lọ wá ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta. go and look for three ministers of God. kóra sọ àdúrà. and buy cash for them. kó gbààwẹ̀ ọjọ́ kan. and fast for a day. kó lo psalm one one four. psalm one one four. kó lo psalm eleven. and psalm eleven. kó kà sí aṣọ àdúrà yẹn. and read it. kó fi gbààwẹ̀ ọjọ́ kan. and fast for a day. pé mú mi jáde. take me out lábẹ́ májẹ̀mú ilé wa. under the covenant of the house. tó dé tí ìbá fi tòun ṣe mi ò ní lọ. that says without dancing to his stone I will not have my way. kọ́ lọ fi aṣọ àdúrà yẹn tọrọ fáwọn àṣà lọ. I give her the close to three ministers of God. ó lè jọkùnrin lọ́fẹ́ fi tọrọ fún ó lè jóbìnrin kọjá ìránṣẹ́ ọlọ́mẹ́ta tó bá jẹ́ aṣọ tí ọ̀ràn ni ó fi owó tí wọ́n fi ràn sí kọ́ lọ bọ̀ wọn májẹ̀mú yẹn ó bàjẹ́ wọn à ní lè tẹ̀lé mọ́ they will stop following you. ẹ di ọwọ́ yẹn mú. get hold of him. ẹnìkan ni kó mú lọ́wọ́. hold somebody. ẹ béèrè orúkọ rẹ̀. ask for the person's name. táyé lolú ọmọ òjò. àfọlábí. kí ló ń ṣe lágbèjì. what are you doing in the wilderness. jáde. jáde. lẹ́nu yẹn ti rẹ́dì. bẹ́ẹ̀ ni sẹ́ni sẹ́ni. ọ̀la rẹ̀ wájú o. kí ló ń ṣe lágbèjì. what are you doing in the wilderness. jáde. jáde. come out. Oh jáde jáde ọyọyọyọyọ. aago mẹ́sàn-án ti lù ká torí ọ̀fẹ́ ni. ẹ̀yin kan ọ̀gbàdúrà yẹn ni. some of you didn't pray. bàbá ìkorò ní ń bẹ lágbègbè. what is with an is bitterness. wọ́n ì celebrate ara àgbègbè. they can celebrate a victim of wilderness ọ̀ka Exodus fifty twenty three. read Exodus fifty verse twenty three. wọ́n dé mara wọn lè mú. on getting to mara they couldn't drink it. ọ̀ka Exodus seventeen number number two verse two ni. verse two. wọ́n kú wọ́n kùn sólúwa nítorí kò sí. the murmur against because there was no water. kò sí ìtura ládùnjù. there is no comfort or relief in the wilderness. ọ̀ka number twelve eleven ni. read number chapter. mariam. mariam. ọ̀tẹ̀ ní bẹ́ẹ̀ láginjù. what is there is conspiracy ibi tẹ́lòmíì ti ń ṣiṣẹ́ kì í ṣe ibi tó yẹ kó wà. where some people are working is not where they supposed to be working. ṣùgbọ́n torí ọ̀rọ̀ náà lọ ló fi débẹ̀. because he had no way that's the reason why he come there. olójú ẹgbẹ́ ẹgbẹ̀rún ọmọ dìtẹ́ rẹ̀. is this what thousands of people are conspiring against him. ọ̀ka number twenty one two. ní twenty one verse two. ejò amóbí iná ń bẹ lágejù. there was a snake that happened in the wilderness. there are some things tó mọ̀ nípa ejò. there are some things you don't know about snakes. mo ti ṣàlàyé ejò díẹ̀ fún ọ. I have told you a bit about it. for example bí obìnrin bá ní ọkọ ejò. If a, a woman have husband and bá ń sùn lálẹ́ yóò máa lọ ọmọ lára. Whenever she goes to bed, that snake will be rolling around her body. Ìdùn lọkọ rẹ̀ nù. Because her spirit husband is a snake. Tí obìnrin bá wà. If there is a woman. Tó bá jẹ́ ọkọ ọkọ rẹ̀ jù ni. If her husband is a snake. Ọkọ rẹ̀ tán tóun àtọkọ ẹ̀ bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. If she beside her husband. Yóò máa lálàrí pé ejò ló ń sùn tì. That is snake beside a snake. Ejò lóbìnrin yẹn gangan. That means that woman is a snake. Ejò ní fẹ́ ejò, ẹja ní fẹ́ ẹja. It is only which that can date a jẹ́ kí n ṣàlàyé ẹ̀ díẹ̀ fún ọ ejò téèyàn bá ń lálàárí ejò ìdílé ejò tí ń báyàn jà òmíràn ìdílé ni wọ́n ń pè ní ejò a ní ejò tí ń rìn there is a walking snake. a ní ejò tí ń fàyàwọ́. there is a creeping snake. a ní ejò tí ń fò. and there is a flying snake. a ní ejò inú omi. there is a marine snake. a look at me. à ń pe ejò kan ní jomijòkè. Hmm. inú omi ni máa wà. that type of snake tó bá ti gé èèyàn jẹ ń sáré lọ sókè nù wọ́n gbọ́dọ̀ dókè odò sí ọ́ o tọ́bẹ̀ e dókè odò sí ẹ̀ ẹni ń òkú à ń pejò kan ní béwérẹ́ uh-huh. tó ti gùnyàn sàn ara ẹni ìyẹn ò gbọ́dọ̀ kan koríko tàbí ewé hmm. bára rẹ̀ báyìí kan koríko ara rẹ̀ ọmọ dúdú bí koríko ẹni ìyẹn ó dẹ̀ kú hmm. à ń pejò kan ní ọká bí iná bá ń jó bọ̀ báyìí a sọ fún iná pé sọ́ọ̀mọ̀ pé mo wà bí ni àbáyé ń ṣe ọ́ ni yóò da iná dúró iná ò lè jó débi tó wà ṣùgbọ́n tó bá jẹ́ pé iná tó bínú tán ni iná ò lè dá lóhùn nígbà tó bá kọ̀ torí pé náà dó lóhùn á fò láti inú iná á fò lọ sókè á máa fò lọ jáde lọ á fò jáde láàrin iná tó bá wá jẹ́ pé iná tó fẹ́ fò jáde nínú ẹ̀ tó bá wípé iná tó jẹ́ iná akíntọ́lá ni àárín iná náà ni ó bọ̀ sí iná iná ni ó kù sí eléyìí tá a wá ń pè lọ́ka yìí ààyè ọ̀ka oró òkú ọ̀ka oró tẹ́ ẹ bá pa ọ̀ka lọ́jọ́ mẹ́wàá tó ti wú ẹ irun ajá ẹyọ kankan ẹ ti sí la yóò tó máa rú ara bí ìgbà tí ń bẹ láàyè torí kò fi ajá rí lójú wá wò bó ṣe lágbára tó yìí. as powerful as it is. ọgbọ́n tó dẹ́ fi ń mú rè o. this is the wisdom of our bá ní tó fi pa lọ́wọ́ ìwọ sígèlè orí rẹ fún oṣù ká kọ́ sọ pé ọká mọ̀ ń bọ̀ wá máa bá ń sọ gèlè tó o bá lọ lóṣù kan kò ní kó níbi gèlè á ní tó o bá dé tó o bá bá gèlè rẹ kí ni kò mọ̀ wí títí tó fi wá pa kò ní lọ will be kì í wá oúnjẹ o. he doesn't look for food. bí èkúté bá ń lọ lọ́ọ̀kan. the away. òkúta kan bẹ lẹ́nu rẹ̀. there a stone in his mouth. tó bá sọ sí èkúté yóò he show it eat the rat. èkúté yẹn máa wá kú sí lẹ́nu. tie inside his mouth. o náà fi wípé ibi ọká bá wà. níbẹ̀ ló jẹ rẹ̀ ẹ bá. so hope you are not an old. à ń pejò kan ní sèbí tí sèbé bá ti dàgbà títí yóò di ẹrì igbó tó bá ti dẹrì igbó yóò ní kíní pupa lọ́rùn báyìí tó bá ti ní kíní pupa tó bá ti yá yóò ní ògbé lórí yóò máa kọ bí adìẹ ti ń kọ. ṣùgbọ́n gbogbo wọn kò sí ètò gbọ́dọ̀ bù lẹ́ẹ̀mejì wọ́n bìlífù nínú àṣẹ tí ń bẹ lẹ́nu àwọn pé báwọn bá gẹ̀yàn jẹ lẹ́ẹ̀kan yóò torí inú ìwé eyín wọn ni àṣẹ wọn wà hmm. olófi jẹ́ pé bí ọmọ ọlọ́run bá lálàá pé eyín òun yọ lójú oorun ẹni ó lọ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀kọ́ lọ́jọ́ torí wọ́n ti gbàṣẹ kúrò lẹ́nu ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ à ń pejò kan ní béwérẹ́ à ń pè kan ní gbọ̀gbọ̀ fúfú inú igi ìgbani máa wà bọ́ bá ti jáde sí ọ yóò ṣe báyìí sí ọ pé má fara wé mi mọ yàtọ̀ o yóò wù lọ́rùn má wulẹ̀ bàjà kò ní nǹkan kan yín kàn wù ni gbọ̀gbọ̀ fúfú lógun tí ń bọ̀ lẹ́rù yín kàn wù ni kò ní nǹkan kan torí tó bá ti wú débì kan yóò kàn bẹ́ ni ọrùn rẹ̀ tí fi wù yóò bẹ̀ bọ́rùn bá ti bẹ́ ni ọba dìde dìrìn nígbà tí olóòkà gbóòkà kí lọ wá àwídà ibi tí ó kù sí ti ẹnu kò nídìí kẹ́ ẹ̀ yàdá sí i ó wú àwùbẹ́ǹtì ẹnu. ẹ di ọwọ́ ẹnìkan mú. hold somebody. gbogbo ejò tí mò ń dá akọ yìí. all these plagues have been mentioned. gbogbo ẹ̀ ní èmèrè ní ẹ̀yà rẹ̀ kọ̀ọ̀kan. familiar spirit have it tried tó o bá ṣe èmèrè orí àkìtàn sẹ́mẹ̀rẹ̀ orí àkìtàn ni wà bí tinú omi tó o bá ṣe torí àkìtàn ọ máa sọ fún ọ pé ọ̀dà inú rẹ̀ bá yọ kó dáríjì ọ á ní ọ̀rá gúgúrú àtẹ̀pà wá á lọ fàǹdà torí àkìtàn and go and point a lọ fáwọn ẹgbẹ́ rẹ̀ she will give it to her ọ̀nà tiẹ̀ nu that is her way tọ́ ọ bá ṣe ti inú omi if your friend that talk a ló ń dáríjì ọ she will forgive you a padà lọ nú omi pé ẹ bá ń dáríjì ẹni mo fẹjọ́ rẹ̀ sùn wọ́n là ti dáríjì oh, ṣùgbọ́n ìwọ gangan padà sẹ́nu gate odi gate man gate gate woman o a wá wò pé òun táwọn èèyàn ti ń kúnlẹ̀ fún tẹ́lẹ̀ òun wà lọ́mọdún sẹ́nu gate báyìí èrè ọ̀bá ní dìde kọ́mọ́ dìde ẹ fi ilẹ̀ she say let him continue like this. àjọ máa gbàdúrà. we keep on praying. if you want to make it in life. tó o bá fẹ́ ṣeré láyé. you must know yourself. o gbúdọ̀ mọ ara you must know your children. o gbúdọ̀ mọ àwọn ọmọ You must know your wife. O gbúdọ̀ mọ ìyàwó rẹ. You must know your sisi. O gbúdọ̀ mọ ìgbà rẹ. You must know your friend. O gbúdọ̀ mọ ọ̀rẹ́ rẹ. You must know your enemy. O gbúdọ̀ mọ ọ̀tá rẹ. O gbọ́dọ̀ mọ èèwọ̀ rẹ. You must know your poison. Kí ni poison yẹn kí ló gbọ́dọ̀ jẹ? What is the poison that you must not eat? Kí ló gbọ́dọ̀ dánwò? What is it that you must not do? Kí ló gbọ́dọ̀ ṣe? What is it that you must not do? Kí ni tọ́ ọ bá ṣe tí ó léwu? If you do it, the repercussion that is there. Ọgbọ́n you must know your next helper. O gbúdọ̀ mọ olùrànlọ́wọ́ rẹ tó kàn. You must know your work. O sì gbúdọ̀ mọ iṣẹ́ rẹ. Ẹgbẹgbẹ̀rún sisi oníṣẹ́ wọn béèrè. Bẹ́ẹ̀ Ọlọ́run ó bùkún. that God should bless you. kì í ṣiṣẹ́ wọn ni wọ́n ti. they are not doing their work. o gbọ́dọ̀ mọ ìlú rẹ. you must know your country or city. kì í ṣe pé kọ́ ọ̀kan lọ ìlú kan. you don't just travel somewhere. o rẹ gbẹgbẹrún pastor. how many stars of pastors. o ti gba visa o ti lọ Amẹ́ríkà ti ṣe security lọ́hùn. they are working as a security man in America. o fi àgùntàn lẹ̀ lé lọ sí security lọ́hùn. olùṣọ́ àgùntàn lolùṣọ́ security. torí pé kò mọ iṣẹ́ rẹ̀. he doesn't know his work. If you don't know your work, tó o bá mọ iṣẹ́ rẹ, tó o bá ń sisi oníṣẹ́, and if another man's work, you can't succeed. Lè ṣe rere mbẹ́ ṣé kí n kúrò lórí ẹ̀. wá gbọ́ mi now listen to me. màkà faru masada yakapa. yes. ọfà. arò. tọ́ba ayé rẹ̀. eat your life. táyé rẹ̀ fi dàbí arọ. that crippled your life. àṣẹnimọ́pa. I speak authoritatively. ọba iná jáde náà. in the name of Jesus. Oh, yes. Masaka Ruada. Atayali Marua Kava. Masa Dalia Kaparua Mada. Ìyàwó náà gbọ́dọ̀ mọ́kọ rẹ̀. As a wife, you must know your husband. You must know your husband. Ó gbúdọ̀ mọ́kọ rẹ̀. To jẹ́ pé ẹni tí máa ń bínú lọ́kọ rẹ̀. He is addicted to anger. Jẹ́ ṣé báwọn kẹ́ bó ti ṣàlàyé ìbínú ń jó ni. I told you about the work of anger other day. Mo ṣàlàyé ẹ̀ lọ́kọ̀ọ̀kan. I explain one after the other. Ṣé mo ebe ẹgbẹ́ mo ti ṣàlàyé rẹ̀ wèrè ọ̀dà àjọmọ̀tí lọ. is better than a drunkard. ta mọ́ lọ́dà àjọmọ̀tí lọ. wèrè ẹni tó rí tí ń mutí. the man is taking alcohol. o ní senior wèrè. is their senior. wèrè wà ní js one ọlọ́tí wà lẹ́sẹ̀ sí. mama is in js one why a drunkard is necessary? lẹ́sẹ̀ bẹ́ẹ̀ni. that's how it is. ọlọ́tí wèrè dáa jùlọ kò ní lẹ́mìí mímọ́ ó ṣe wù kó gbàdúrà tó ẹ̀mí mímọ́ kì í gbénu ọlọ́tí. o ò lè rí ọlọ́títọ́ lẹ́mìí mímọ́. you can't say drunkard and alcoholic spirit. ẹ̀bùn ló lè ní o. he can only have gifts. èèyàn lè lẹ́bùn o. somebody may be gifted. ẹ̀bùn a máa tìyàn pa. And wọ́n máa lẹ mẹ̀mẹ́má ẹ̀ mẹ̀mẹ́má kì í gbénu rúdurùdu ó ń fi ìgò kan pa ìrònú rẹ ẹlòmíín bá mọ́tán yóò bì gọ̀ọ́ ìyàwó rẹ̀ ní òtún máa bá a kéèdì wọ ìyàwó ní nǹkan ṣe ó yẹ kó o fẹ̀ kẹ́ rẹ̀ lébi tó bì sí hùn kọ́ bá ń bẹ láàárọ̀ kẹ́ẹ̀kẹ́ rẹ̀ òbí pẹ̀tà mọ́. ẹ sọ fún ọlọ́tí kọ́ mọ́ gbàdúrà mọ́ ẹni mo ní wèrè dáa jùlọ. Hmm. ẹ lè ti wèrè sínú kòtò yóò yarí fún yín pé má tì mí bẹ́ẹ̀ kò tó wà nbẹ ọlọ́tí ọmọ sọ fún un pé sọ ya wèrè ìwọ kòtò ikú mi má jẹ́ ní ó bí mi délẹ̀ o. don't provoke me. kòtò ikú mi lẹ́rọ̀ o. i'm telling you live here kòtò ìmí ọ̀rọ̀ ọ̀run o. you this I don't take nonsense. mọ̀ ń ọ̀nà wọ kòtò ìmọ̀ lé o. I am calling you right now. ayé gan mọ̀ pé mo lè ọ̀run gan sáyẹ̀nsì o. everybody knows I am tough to deal with and everyone does it. kó n bì. live here. anyway má wulẹ̀ kú o. anyway don't bother me. yín sọ fún ọ pé mo jù ọ lọ. I will let you know I will be ó rí pé màá bẹ́lẹ̀ ọ lórí mi sí. I will just drop inside now. a kàn dúró I will stand. mi ò lè bẹ́ẹ̀. my mom can jump. bàbá mi ò lè bẹ́ẹ̀. my dad can jump. èmi nìkan mo lè bẹ and the only one that can jump. mo bẹ́. Hmm, I can jump quite well. omi ọbẹ̀ sororo. country hmm, soup. bọ́bẹ̀ bẹ́ẹ̀ kànga bọ́bá jẹ́ kànga tí wọ́n ti yàgbẹ́ sí tìgbẹ́ pọ̀ ń àǹtí ọ̀kan ìgbẹ́ lẹ́nu ọkọ rẹ lọ́la má kìí sí lọ́la torí hmm. sọ́ọ̀mà pọ̀ lọ́tínú. Yes sir. oníbínú ayé ọlọ́tí bẹ́tà rẹ̀ times ten. one that is addicted to anger. ẹsẹ̀ sírì for gs one ni wèrè wà ẹsẹ̀ sírì lọ́lọ́tí wà final year ní yunifásitì lóníbínú wà. a victim of anger is a final year student in university bọ́ ọba lọ́kọ tí ń bínú anytime ló lè pa ọ́ dànù. if your husband is addicted to one he can kill you at any time. Oh, ọ̀rẹ́ ni ó bínú resign níbi iṣẹ́ kò ní sẹ́ mi o. having someone that resign. èyí tí ẹ ti sẹ́ ma mo bínú tán kò ní sẹ́ mi o. He had no order. Lọ́ba àtọ́jọ́ kẹta lọ́ba tó wá ń bẹ̀bẹ̀ pé ṣé èṣù. After three days started begging it's the work of the devil. Nani ṣe èṣù náà ni o tí ọ pa. It is that devil that will so see you to point your face. Ayé oníbínú nìyẹn. That is the life of a victim of anger. Ó ń bínú òsì ìbágbé. You can't afford to live with such a person. Wọ́n máa ń ṣépè fún wọn kan ìní. They will cause eventually. Tọ́ ọba wo Genesis forty nine verse seven. Simoni àti Léfì. Simon and Léfì. Ohun èlò ìjà kíkorò ni wọ́n. Ọlá mi ò gbọdọ̀ bá wọn dàpọ̀. Wọ́n já pátí ẹ̀sìn kan ní gírímáàkì. Ah, mẹ́nìkan ẹ ti ń bínú ìtí mò ń sọ ẹ̀ ti ń bí yín nú genesis orí kẹrin ẹsẹ̀ karùn-ún kéènì bínú ọpa ebeli olúwa tó wá bá ó ní sèmi lólùṣọ́ rẹ̀ ni màkàbàrú àmàsádàyà ẹsẹ̀rì orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án ó rí mọ́dékàì tí ń bínú ó rí amáni tí ń bínú sí mọ́dékàì ó ní kó dọ̀bálẹ̀ fún mi ibi ó ti wọ wàhálà nìyẹn ìwé Jóòbù orí karùn-ún ẹsẹ̀ kejì ó ní ìbínú sinmi láyà sí èrè ìwé òwe orí kẹfà ẹsẹ̀ thirty four ó ní owú ni ìbínú ọkùnrin ìwé òwe orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ kẹ́ni ó ní ìdáǹpẹ̀lẹ́ ó yí bínú padà bó o bá lẹ́ni tí ń bínú ọjọ́ ṣe sùúrù pẹ̀lú ẹ̀kọ́ tó ba lé jẹ́ torí kò sí tí ò lè bàjẹ́ o bínú bá bi tán o kò sí tí ò lè ṣe o òwe twenty nine ẹsẹ̀ kẹsàn-án ó ní ọlọ́gbọ́n tí ń bá a ṣe èrè bínú bó o bá gbọ́n kí ló dé tó máa bá ṣe èrè bínú ebi ìwọ gbọ́n ìwé róòmù oríkejì lẹ́sẹ̀ kẹsàn-án ó ní ẹ fi àyè sílẹ̀ fún ìjà. bí wọ́n bá gbé bínú wá ìwọ gbé sùúrù pàdé wọn éfésù orí kẹrin twenty six ẹ má ṣe jẹ́ kó bá bínú nù yín bó o bá manú bí májèlé òṣùbà níjọ ńlá ilé mi òrùn ewu ọba èmi ti gbà ní kádàrá mo fi ilẹ̀ sáyé tiẹ̀ ń bá tèmi lọ ti nìyẹn bọ́ bá jẹ́ ọmọ ọlọ́ni ọ́ ọ gbọ́dọ̀ mú ìbínú kú àrú àkàbárú àmàká àbárú àmàsà ìwé jákọ́bù orí kìíní ogún ìbínú ènìyàn ò lè sí òdodo ọlọ́run o ò lè ló ń sin ọlọ́run kó o tó máa bínú ìmásàlíà àkàbárú àmà kólóòsè orí kẹta ẹsẹ̀ kẹjọ ó ní ẹ fi ìbínú lẹ̀ màsáàkàrú àdáyà màkàbà iṣẹ́ tí ìbínú ń ṣe ìbínú a máa fọjọ́ orí èèyàn ṣòfò ó rí Mósè bó ṣe wéètì gbogbo ọjọ́ orí ẹ̀ tọrọ mà náà bí ìbínú a máa lé ẹ̀mí Ọlọ́run kó lára èèyàn ó rí èmísà tí wọ́n ní ọ̀tọ̀ ọ̀nà fáwọn tí ń bínú bẹ́ẹ̀ mi Ọlọ́run ti kó lára rẹ̀ iṣẹ́ kejì tí ìbínú ń ṣe nìyẹn màrúwà ká varúàmà àkáyálú màrúwà ká varúàmà ìbínú a máa mú ègún wá sórí ènìyàn. anger can make somebody to be calm. simoni àti léèfì forí gbègún. simon and eleven were calm. màkàbàrú àmà kàbàrú àmà ìbínú a máa mú kí èèyàn fẹsẹ̀ ti ẹsẹ̀ gbé o. anger makes me to take a wrong step. èèyàn máa ń fi ẹsẹ̀ gbé o. God can take a wrong step. bá ń bínú. he is a téèyàn bá ń bínú á sí ẹsẹ̀ gbé o ó rí sọ́ọ̀lù tó fẹ́ kọ́ mẹ́ni torí ń bínú ó lóun bínú màkà varuama ìbínú a máa mú kéèyàn sọ pònù ọba ìbínú wọ́n náà lé ọba kan lórí oyè nílùú kan nílẹ̀ yorùbá wọ́n ní tọrọ náà yàwó rẹ̀ ó tán ó náà yàwó wọ́n wá lé lórí oyè èmi ọmọ lúwo ọ̀tẹ̀ ìlú kí n lọ tìtọ́jú ń wá lé kó lórí oyè ọmọ wíńgbò délé náà a máa sọ pé inú dẹ̀ bí mi délẹ̀ ni o ẹni tí bá ń bínú lè pààyàn má bò ń bínú gbélé o ọlọ́run kì í fún oníbínú lágbára tọrọ mọ̀ pé yóò sílò ẹ mú ẹnìkan lọ́wọ́ ẹ ti bínú sí mi ẹ ké nínú aginjù tó wà kí ló ń ṣe níbẹ̀ jáde. Yeah.

Thank you. lẹ́lòmíì láìdé ọ gbọ́dọ̀ mama o ti ń bí ẹlòmíì nù ni pé lágbájá sọ̀rọ̀ mi lẹ́yìn ọ sọ̀rọ̀ mi láìgbà ọ gbọ́dọ̀ mama ní àwọn tsọtsọtsọ lẹ́gbẹ̀ẹ́. of course you must have those sort of people beside you. rísì tó fi gbọ́dọ̀ ní wọn ni pé gbogbo advertisement kọ́ lọ gbọ́dọ̀ máa náwó sí. you don't have to pay for mm. every advertisement you want to do so tó bá torí pé èèyàn ń rojọ́ rẹ lọ wá ń bínú ọmọ ibi tó ń lọ ọgbọdọ̀ máma ní wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ ọfẹ́ ti sọjí ọfẹ́ náwó lórí rédíò ọwọ́ àpè pé ya blessing wa. blessings ma come Yes. Ìwọ nìkan ni mo ń sọ fún. I'm just telling you this. A fẹ́ ti sọ̀jọ́ ọjọ́ mẹ́ta. We are planning for three day crusade. Ìwọ nìkan ni mo ń jẹ́ àyìnfẹ́ káwọn èèyàn mọ̀. I'm just telling you I don't want to inform others ọkàn má bàa sọ fún yàn ni. tell nobody. tọ́ba ti lọ kó lọ́dọ̀ ẹ̀. after leaving you. yóò pè ọ̀pẹ bọ̀dá láàrin ẹ wá. yes sir bọ́sẹ̀ máa ń sinmi. dáàdì fẹ́ ah, dáàdì fẹ́ bẹ̀rẹ̀ sọ́jí ijọ́ mẹ́ta. yes sir. lẹ́sìn kí wọ́n bẹ̀rẹ̀. ìwọ nìkan mọ̀ sọ fún má sọ fún yàn. yes sir. yóò tó kó atinúkẹ́ wá. Uh-huh. dáàdì ní sọ́jí kí wọ́n fẹ́ sí ọjọ́ mẹ́ta ti ọmọ ọsẹ adúláti àbí òsì ọsanwó àbúsọ ọsanwó fún. ọ̀fẹ́ ń gbàlà ta ló wá yẹ kí n lò. ọmọ ìjọ sọ ni. sẹ́ẹ̀rí ẹni ẹ fẹ́ gbàdúrà fún yìí. the person to pray for. ẹ di owó ẹ mọ́. all the person's family ẹ pariwo sà. ẹ ṣáà. ọfà ìjákulẹ̀ létí bèbí àṣeyọrí. how do you disappoint me at of success. kí ló ń ṣe lára táyé. what are you doing in the body of the game. jáde lára rẹ̀. aago mẹ́sàn-án ti lù ni ah, bọ́ba ti lù kémi òkú bí o ṣé wà tí bàbá lẹ fẹ́ gbà ṣé bàbá sì lè gbàdúrà bí ti gbà kan. ẹnìkan béèrè pé somebody ask a question. kí lòun lè fi bọ́ lọ́wọ́ ìbínú. how can he be free from anger. ọ̀nà méje la ti rí ìbínú. anger èèyàn máa ń jogún ẹ̀ lára àwọn tó bíyàn. can be inherited from someone's parents. ìgún. God. Mósè. Moses. Léèfì méjì lọ fẹ́ra wọn. married to each other. Ìbínú fẹ́ ìbínú. Anger married anger. So Léèfì tó jẹ́ bàbá rẹ̀. The to his father. Kò lè pẹ́ láyé torí ìbínú méjì ò lè bára wọn gbélé. because two anger can live with each other. so gbúrò bàbá Mósè. he about Moses dad. ìbínú méjì ò lè gbélé. live together tó bá jẹ́ pé ọkọ tó fẹ́ ó jogún ẹ̀ ni báwọn ẹ̀gbọ́n rẹ̀ ti bínú nù ìwọ ìyá dìndìnrín dópin ọwọ́ àwọn afọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ó fi yí padà ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń kọ́ ìbínú látara ọ̀rẹ́. You can learn it from your friend. Bíbélì wípé má ṣe bá oníbínú ènìyàn kẹ́gbẹ́ pẹ̀ ọ́ kọ́ ọ má bàa kọ́ ìwà rẹ̀. bọ́ ọ bá ní ọ̀rẹ́ tí bá ń bínú yẹra fún tọkọ rẹ bá ń bẹni tí máa bínú rìn máa gbàdúrà pé kọlọ́hún ó tu wọn ká. Hmm. ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa ń fi ìbínú kan ènìyàn wọ́n á ta lọ́fà rẹ̀ kó máa bínú kù ẹnìkan ni wọ́n ta lọ́fà ọ̀rọ̀ njó ni. somebody was shot the other day. bó ṣe dáa tó bó ṣe ṣiṣẹ́ tó dáa tó ọfà ọ̀rọ̀ ni wọ́n fi ta. they shot that person the ó ṣiṣẹ́ tó dáa o. person is ó ṣiṣẹ́ tó dáa ó gbìyànjú gómìnà gidi ni o. a very good governor. ṣùgbọ́n wọ́n ta lọ́fà ọ̀rọ̀. but they shot ó kíyàn láwùjọ lásán yóò sí ọ̀rọ̀ sọ́ńbẹ̀. he will lambast them there. kan fún un márùn-ún sọ̀rọ̀ lásán. yóò sọ̀rọ̀ yóò sì sọ. yóò ṣe bórògbó tó bẹ́ẹ̀. Mm. kódà yóò tó sọ pé wọ́n lé ẹ láǹ sọ̀rọ̀. I was told I'm the one that. kí lọ́lọ́run fi dáyé. what God used to create the world. ẹnìkan wá ń béèrè mo ní à. somebody asked me a question. mo ní kò lè yé ọ. I said you can't understand. ọ̀nà tí ẹ ń lè gbà mo ni pé kán ta lọ́fà kọ́ máa ṣe ọ̀rọ̀ sọ. the only way to appreciate is to shoot an arrow for him. ṣùgbọ́n ó ní pẹ̀nà tó dáa. good plan. wọ́n lẹ́nu yẹn. wọ́n ní gómìnà mi ma mi ma mo sá gbọ́rọ̀ yẹn wọ́n a máa ta àyàn lọ fá ọ̀rọ̀ tó tí ọkàn yọ sọ bóròbótò bó ṣe wù kí sẹ́ẹ̀rì ọ̀dá tó ọ̀rọ̀ sísọ ni wọ́n fi kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ bọ́ ọ bá ń ṣiṣẹ́ tó dáa lọ́rọ̀ tó dáa lẹ́nu. àwọn kan sọ̀rọ̀ ni pé The person used to talk. Tani. Who is that? Tani Mama tó jókòó Who is the woman sitting there? Ṣé mà pé mi lọ̀gá ní gbogbo ni ẹ̀yin wá Don't you know I am the constituted authority? Bẹ́ẹ̀ni ẹ̀fọ́. Yes sir. Ọfà ọ̀rọ̀ That is the harrow of the war. Wọ́n a You can shoot someone that arrow. Láti mú kéèyàn ó ṣìṣe. To make somebody to misbehave. Wọ́n máa ń tàyàn lọ fà àbínú. Hmm, you can shoot someone arrow of anger. Wọ́n á fi ta. Ègún wà. There is a cause. Wọ́n á máa fìbínú ṣépè fún yàtà lákọ̀ọ́kọ́. They can use anger because. Ègún gangan wà. There is a cause on its own. Pé kò sí ọmọ tẹ́ ẹ bá bínú ràn yìí o. There is no child of this generation. Ó gbọ́dọ̀ máa bínú. He must be angry without reason. Wà ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n máa ń rí ìbínú láti inú ọtí. Through drunkenness somebody can inherit it tó o bá mọtí o máa bínú díẹ̀díẹ̀ bó o bá wọlé ọ̀nlá lẹ́sìn ní àti panla ẹ̀fọ́ ni àtẹ̀dọ̀ ẹran sẹ́dọ̀ ẹran lọ́ran júmọ́ mi bí ojú panla yìí <laughs> wọ́n máa ń dogún ìbínú láti inú ọtí. Hmm. wọ́n máa ń dogún ìbínú. ẹni bá mutí. wọ́n máa ń rí látara ọ̀gá téèyàn ni. Somebody can inherit it from someone's boss. gbogbo ẹ̀yin tẹ́ ẹ tírẹ́ẹ̀nì lábí ọ̀gá tí ń bínú. you are trained under a master that is always angry. tí ẹ bá padà lọ tó ká tó lọ anointi yín padà. you go to another place to be re-anointed. ìpè yín ò tí ì dájú. your calling is not sure yet. tọrẹ yín náà padà máa bínú nígbà tẹ ẹ bá dókè. because when you get to the top you be angry. ẹni tí sì bínú lókè yóò máa bẹ ẹni tí ń bẹ nílẹ̀ ni. and such a person because. òsì lọ́rùn tí ń lọ. and you can make heaven. ẹ lọ wá iransi ọlọ́run ẹni kan tún òróró dà lé lórí bí ọ̀gá yín fìbínú bà ń tọ́pọ̀ jẹ́. fi india mi mọ́ o <laughs> india. <laughs> wọn ṣe tù tù fà. sórí tí wá. you want me to come. a lọ kọ orin India. tí ì bá wá màá kọ́kọ́ lọ kọ orin India. òun mẹ́nẹ́mẹ́nẹ́ kan jọrí. màá kọ́kọ́ lọ kọ tí màá máa sọ pé màmá tùfá ń tọ́ di màmá tùfá ń tọ́ di tùfá gángan ọmọ nìpọ̀nà ọmọ ẹ̀pọ̀nà don't worry Be happy. Don't worry. Be happy. Demodimori. Ọ̀dọ̀ àmọ́ bó àti ń bí àlọ́la. Wọ́n á máa ń gbàyàn nímọ̀ràn àbínú. They can give someone advice of anger. Ọ̀nà méje téèyàn ti ń rí nu. Hmm ọ̀nà tó o ti lè ṣe ni pé. what you can do is. ní àtètè kọ́ ṣe. the beginning. psalm one. psalm one. ìbùkún ni ka psalm one. read psalm ka psalm one. read psalm ka genesis orí kìíní. you read genesis chapter one. wàá ka dópin to the end. wà ka psalm twenty three. you read psalm twenty three. wà á ka sínú omi láfẹ̀jùmọ́. very early in the morning you read the water. wà á máa mú yẹn wà máa dà sórí. and if you the water you pour the water in. ó máa kú lára rẹ̀ díẹ̀ díẹ̀. the spirit of agar will leave you. ẹ so ọwọ́ yẹn pọ̀. join your hands together. talẹ̀ mú. who are you holding. ọ̀ma ló mú. ẹ ké. shout táyé lolú ọmọ òjò ẹni tó yẹ kó o pàdé ìrìn àjò rí ó fi yá ọ ọ yá lọ pàdé ẹ. láyé gbogbo ibi tẹ́ fi ń lọ mí máa ra tíkẹ́ẹ̀tì fún láìdé yọ̀ wá. no go where better no dey. bẹ̀tà wà nbẹ. i dey with you. kó tọ́nu mọ́ ni. no. kó tọ́nu kọ́ àpèmọ́ àwọn àdúgbò tọ́nu lọ èmi ẹ̀ fi kùlọ̀kùlọ̀ lọ́yàn màá ra tíkẹ́ẹ̀tì tẹ́ wà lọ tó padà wálé kọ́ mọ́ lọ gọ sọ́hún o. àdéhùn ẹ̀bẹ̀ta dé. tó padà wálé nígbà tí ẹ máa wá ra tíkẹ́ẹ̀tì tó lọ takú sọ̀n down down down down bọ́ fẹ́ pàdé. takology. I will come back. ọwà but we are going together. irọ́ irọ́ pa àmì fẹ́ pọ̀ lọ́wọ́ mi mo fẹ́ kọ́ lọ wàá padà wá. yes I will come back ma. ọ wà bí ọjọ́ ọjọ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni wàá lò wàá padà wá tó gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń retí mi ní Sambisa láìpẹ́ bọ̀. <laughs> I'm not going. My brother is ń bọ̀ wá Sambisa ẹ di ọwọ́ mọ́sà. ẹ̀rọ ọlọ́ngbọ́ kí ló kọ pásítọ̀ náà pásítọ̀ tó fẹ́ gbà wá lálejò ní France yẹn. Pásítọ̀ Peter. Peter. mi ò nílò ju ọjọ́ mẹ́ta lọ mẹ́ tó bá jẹ́ pé yúróòpù lọ wà ọjọ́ mẹ́ta láti pàdé níbẹ̀ ní France mi ní sọ time ṣùgbọ́n this ni ṣùgbọ́n mọ̀ ń bọ̀ láìpẹ́ yìí láìpẹ́ yìí ṣùgbọ́n ọjọ́ mẹ́ta ni tí n bá sọ fún ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta ni mi ń sùn mi ń ṣe pásọ̀ tí máa ń rorun sùn so tó bá ti fẹ́ pa mí jẹ́ ń lo ọ̀sẹ̀ mẹ́ta kí n má ráyè gbàdúrà olúwarẹ̀ ọmọ lọ yí kwana di ọwọ́ yẹn mú dáadáa. Yes, sir. sórí wàá dá orúkọ. You mentioned the person's name. ọjọ́ mélòó mi eléyìí ti máa fọwọ́ bí ọwọ́ ẹlẹ́ngàá ọ̀dà sí mọ́ lọ. ẹ ké bàbá olórí abàmì tí ó mú kọ́ gbàgbé ogun jíjà táyé lolú ọmọ òjò ó yá lọ pàdé ẹ̀. stand where yàn hold nobody gbàdúrà yìí. pray this way. èpè ni àdúrà ìfẹ́ dà lójú àwọn. to some people they will see it as a curse. àwọn kan ò sì ní gbà. and some people will not say the prayer. àwọn kan ò sì máa rán mú. and some they will not speak aloud. àwọn kan ò sì rí bí tí ò some will see there's something bad. ẹ gbé ọwọ́ sókè. lift up your hands. ẹ pariwo. and shout. gbogbo ẹ̀yin tí ẹ ń takò mí níbi tí ìrànlọ́wọ́ mi wà. ẹ gbọ́rọ̀ olúwa náà. ẹ lọ sòfò dà. Oh. àdúrà mẹ́ta tí máa pè tí máa ti pè ẹyọ kan màá ní kí wọ́n yin ọlọ́run fún ìṣẹ́jú márùn-ún màá pè méjì tó kù yin ọlọ́run o tọ́ a bá sí ọ lójú ọ mọ̀ pé iṣẹ́ ń ṣe o torí ẹ̀yin tẹ́ ẹlẹ́jọ́ fi ẹjọ́ lẹ̀ kò sí tọ́kàn pẹ̀lú ẹjọ́ ọlọ́run ló ní ẹjọ́ rẹ̀ kò ní ọ̀dà ọ̀la rẹ̀ obìnrin kan bẹ ní online tí n bá fún ọ láyè kò bá sọ̀rọ̀ ọdún mẹ́rin ló fi ṣe kéèsì she had a court case for four years. lẹ́yìn ìgbà tí kéètì pé ọdún mẹ́rin. after it was four years. wọ́n lọ sí kóòtù. she went to court. nígbà wọ́n lọ kóòtù. wọ́n gẹ́tí lẹ̀. lọ́ọ̀yà tó sanwó fún. the lawyer that she paid. pé kọ́wá bò ń ṣagbẹjọ́rò. they are lawyer. lọ́ọ̀yà bá ń sọ kátàkátà. he started saying nonsense. lọ́ọ̀yà ń ègèsè ẹni tó wá bá tó wá gbèjẹ. the lawyer was talking so against her. bẹ́ẹ̀ ni ó gbé wá kóòtù. but the person that sued her. òní wá ń gbẹjọ́ rò. was now speaking on her behalf. ẹni tó invite èèyàn wá kóòtù ó ní sọ fádájọ́ pé kó jẹ̀bi o. someone has someone to come saying that she is not guilty I just sued her. lọ́ọ̀yà tó ń gan gbà ó ní dádì mi ò rí yanu rí mo rí eléyìí. ń bẹ online. she is online. nawọ́ yẹn báyìí. lift up your hands. Baba. Fi ẹjọ́ lẹ́kọ̀ọ̀kan o. Forget about court case. Hand over rẹ̀ fún Ọlọ́run. Hand it over to God. Wow. ẹjọ́ ìbáfẹ́fẹ́ ni màkàvàrú àmàdáyà kápá wàá nawọ́ oṣù keje ire mi ti bẹ nínú rẹ ọ̀yá bá ń gbé. Ọlọ́run. Are you ready to praise God? Ìṣẹ́jú márùn-ún. Just five minutes. Ìṣẹ́jú márùn-ún. Five minutes. A gbàdúrà méjì tó kù. They will pray. Má kú Ọlọ́run láyé o. Stay online. Gbọ́tọ̀ bá mọ̀ pé. If you know. Ọlọ́run ti ṣe nǹkan kan fún. God has done something good for you. Àti olórin tọ́wọ́ yẹrí ń dà. Ọ̀ya. àbí kí lọ́wọ́ náà. ẹni tó fi àánú bá èmi àti ẹ̀yin ìrìn àjò ẹjọ ọwọ́ yẹn sí i ẹni tó jẹ́ kẹ́ ẹ lè gbé ọwọ́ yẹn tó jẹ́ kẹ́ ẹ lè gbé ẹsẹ̀ yẹn ẹjọ ọwọ́ yẹn sí i ìwọ ni mo wá gbé ga ẹ sọ̀rọ̀ yẹn sókè ìwọ ni mo wá. júwe fún I bless you. Imada yama kapa sádàyà kàfà. Bó o ti ń As you be going out. O máa bá àánú pàdé ẹnáwó méjèèjì tó kù. raise up your two hands. Egbadua gbàdúrà say the last prayer. Baba a bá sí ọ lójú if you have someone you know what has happened. bí mo ti ń jáde as I be going out. àánú sọ̀rọ̀ fún mi. mercy for me kí ni mo ní ọ sọ̀rọ̀ sọ̀rọ̀ fún mi àánú sọ̀rọ̀ fún mi bí mo ti ń jáde lọ àánú sọ̀rọ̀ fún mi. I don't know. Jésù Olúwa wa ẹgbọ́n tí ẹ̀mí mímọ́ sọ. this is what holy spirit told me. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jáde láàárọ̀ yìí. people have been going out this morning. ẹ anoint mọ́tò yín o. anoint your car. everybody. gbogbo ènìyàn. ẹ anoint mọ́tò yín o. anoint your car. ẹlẹ́ẹ̀kejì. a second olúwa sọ fún mi pé ẹnìkan bí àìsàn kan bẹ lára rẹ̀. wọ́n wá gbé ọṣẹ dúdú fún sínú ìkòkò. wọ́n ní kó máa bù kó máa fọṣẹ yẹn wẹ̀. pé oògùn yẹn máa ṣẹ́. bẹ́ẹ̀ bó ṣe ń lò ó bẹ́ẹ̀ lóògùn yẹn ń le sí i. wọ́n á ní kó tọwọ́ bò láàárọ̀ wọ́n ní kó lọ wá kàìnkàìn kó máa lò bó ṣe ń lò ó mm. ogun lè sí ó sì ń tijú ara rẹ̀ torí ó ń wora rẹ̀ bíi pé mm. ká yí ọmọ mọ̀ pé mi ni ṣùgbọ́n kí ogun tó burú ọmọ bá wàá ba nǹkan tó dáa ti bẹ níwájú ẹ for something bad to destroy something good in the eye of. lọ gbé sọnù. go and throw it away. lọ wá òróró góyà. and look for góyà. Eh, onígò. the bottle can. fi iyọ̀ kékeré sínú ẹ̀. who lives for them. second king. three second king. chapter two. chapter two. verse nineteen to twenty-two. verse nineteen to twenty-two. psalm one one four. psalm one one four psalm seven psalm seven psalm nine and psalm nine kà sínú òróró yẹn nígbà mẹ́ta mẹ́ta three three times at least máa mu òróró yẹn kó o fi sáàrin orí ọlọ́run sọ wípé o máa gbé ogun mì lórí ayé rẹ ara àwọn tó dá ogún lẹ̀ náà ní bọ́ wá solúsàn ọ̀nà parun sì ni wọ́n ń bọ̀ wá sí. taking the path of destruction. ẹ̀nàwọ́ méjèèjì sókè. lift up your two hands mo gbàdúrà fẹ́ nìkan tí àmì bá lé lẹ́nu rẹ̀ ẹni tó nílò lọ́sẹ̀ yìí ó yá lọ pàdé ẹ̀. tẹ́ ẹ bá ẹ̀yin tẹ́ ẹ ti dírẹ́fù jáde náà ẹ̀ àná tiẹ̀ ra òróró níbikíbi tó bá wà anointed mo gbàdúrà ẹni tó nílò lọ́sẹ̀ yìí ọ̀yá lọ pàdé ẹ̀ masaka paru amadali kaya mo wí oh ẹni tó nílò ọ̀yá lọ pàdé ẹ̀. Amen. Mo pàṣẹ fún ọ. Ẹni tó o nílò, ó yá lọ pàdé ẹ̀. Ẹni tó nílò lọ́sẹ̀ yìí, ó yá lọ pàdé ẹ̀. Ẹni tó o nílò lọ́sẹ̀ yìí ọ̀yá lọ pàdé ẹ̀ mo tó wí ẹni tó nílò oh lọ́sẹ̀ yìí ọ̀yá lọ pàdé ẹ̀ mo sọ tẹ́lẹ̀ ẹni tó nílò oh, lọ́sẹ̀ yìí ọ̀yá lọ pàdé ẹ̀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 ohun tí ẹ béèrè yóò tẹ̀ yín lọ́wọ́ yín máa dájú gbogbo ènìyàn ẹ lọ ra àánú gbà obìnrin má ọkọ yìí o woman leave your husband house ọ padà gbádùn tó fẹ́ kú òlé ọkọ yìí olúwa ni ọmọ kú o ọ padà ẹ̀njọ́ ibẹ̀ wọ́n tọwọ́ bọ̀ ni máa gbàdúrà máa gbàdúrà ọ padà ẹ̀njọ́ ibẹ̀ má kú ò níbẹ̀ má kú ò níbẹ̀ má kú ò níbẹ̀ má kú ò níbẹ̀ ó sì ní ẹ̀rí gbogbo èèyàn ẹ lọ sí rere ah. ògo forúkọ olúwa kò sí kánsẹ́lì lónìí o ẹ tẹ́wọ́ fórí ọ̀fẹ́ online kánsẹ́lì ó di ọjọ́ mẹ́jọ àgbà ti dé sí mi mo sì parí àdúrà ni tó mi ní appetite mm, so má bínú ó dọjọ́ mẹ́jọ ó dọjọ́ mẹ́jọ online cancel dọjọ́ mẹ́jọ kò sí lónìí àgbà ti ń dé sí mi bó ti ń wò mí bó ti dàgbà ẹ́n ẹ́n. ọjọ́ náà tánà irun funfun kọ́ ni wọ́n fi ń sáàrọ̀ àgbà wọn kò sí tọ́kàn yín twenty two ni mí ìjọba bẹ́ẹ̀ sọ fòrí ọ̀fẹ́ mi ò ní o tó bá rẹ̀ tó bá ní ọ̀sán owó ọ́fánéèjì kan tó wá gbọ́ chukwu ẹ̀mẹ́ka eke tulu di ma ń jẹ́ tẹ́lẹ̀ ni a dẹ̀ ti close mi ò ní ọ̀fánéèjì o mi ò yan. má sọ ọ̀fánéèjì o. má sàwó sọ ọ̀fánéèjì o ní má dẹ̀ sẹ́ni friend request ọ kì í ṣe látọ̀dọ̀ mi o tàbí orí mẹ́sẹ̀gì lórí messenger oh. messenger of God ní mímí sẹ́ndì messenger messenger messenger messenger messenger plus messenger is called to messenger messenger so èmi kọ́ o gbàtọ́ wàá sọ pé bọ́kàn rí bọ́kàn ní tẹ́sítì ẹ̀wò bọ́kàn sẹ́ndì owó wò èmi kọ́ o tọ́lọ̀ bá fún ọ lórí ọ̀fẹ́ àti ṣe nǹkan kan mo máa ń pe nọ́mbà mi tí ọ̀ bá dẹ̀ ní orí ọ̀fẹ́ ìyẹn ọ̀sọ́ pàdúrà rí ọgbà o sáà nígbàgbọ́ gba Jésù gbọ́ yóò ṣe ń tọ́ ọ̀fẹ́ fún ọ yóò ṣe ń tọ́ ọ̀fẹ́ fún ọ yóò ṣe ń tọ́ ọ̀fẹ́ fún ọ gbọ́ bí Olúwa ti wí gbogbo ènìyàn ẹni jáde lọ bí iṣẹ́ jáde lọ síta níwájú bí iṣẹ́ rẹ̀ lọ ra iyọ̀ kékeré lọ bọ́ sí betrumu gbogbo orí omi tí mo gbé kalẹ̀ gbogbo ènìyàn ni ó fọ ẹsẹ̀ rẹ̀ láàárọ̀ yìí olúwa pé ẹsẹ̀ ń tẹ̀lé àwọn kan lẹ́yìn kan tó bá yẹ kí wọ́n ó fún wọn wọn àfọ wọn ìdí tí mo fi ní ká gbé bọ́kẹ́ẹ̀tì kan bomi sínú ẹ̀ wá nìyẹn tó bá jẹ́ lé lọ wà buyọ̀ sómi o fọ ẹsẹ̀ rẹ o fọ ẹsẹ̀ rẹ o àdúrà rẹ gbà o orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ẹ̀mí mímọ́ ẹ máa bá yín lọ ọ̀ràn yín lọ́wọ́ ó tì yín lẹ́nu láti sìn àti títí láéláé. hallelujah méje wàì wàì wàì ọyọyọyọ.